ìyàwó mi tí mo fẹ́ ní ṣùlọ́kàlẹ̀ ó lè jáde tó máa fi padà délé báyìí wọ́n ti àtàkẹ́ wọ́n ti gba gbogbo nǹkan tó wà lára ẹ̀. ọkọ ọ̀run ni ọkọ ọ̀run ní bọ́ ọjà. bọ́ọ̀sì máa ń múra lọ bí sẹ́wọ̀n. tọ́wù dé bàtà tọ́wù ọ̀tá ìtọ́wù dé sùtù. bọ́ọ̀sì pẹ́ bọ̀ ọ́ fi sùtù pẹ́ bọ̀ lọ́sàn-án kankan. Ah! èwo làbùrọ̀ gbọ́ ẹ̀bọ lọ́sọ̀ gangan ó tún wá ní kó gbé lọ́sọ̀ gangan ó tún wá yan costume lé lọ́wọ́ kó máa fi suit kó máa fi gbẹ́bọ kiri. Adékúnlé this is too much. This is not too much. Ẹni tí nǹkan lé ó mọ nǹkan tó ń léwu náà. Kí ni nǹkan tó ń lé? Ṣé bẹ́ẹ̀ ni mo nǹkan tó ń ṣe mí? Ó ti zẹ̀ o. Jimá! lẹ́yìn tó bá fi súùtù gbẹ́bọ tán ó tún máa ṣe nǹkan mi. ó ṣe yé mi báyìí pé ayé ń ṣe mí. ayé ń ṣe é. ọwọ́ ìsọ̀pẹ̀ jáde kò dá fún mi. àbúrò ní burúkú ni ẹni ọjà wòlé ni ṣé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ni. sísẹ̀ tẹ̀lé ní fáàgbọ́n mi rẹ̀ fún ìpele tó tún wá kàn báyìí. no way.